والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد إنني أشهر رمضان نلما وفا هدو 14 39 أدو هجرة ó ṣe kẹfà iléwu lólúkà ní ọdọ́ 2018 miladiya ratuwa èyí ni aṣálẹ̀ pí gbókàlìkàdé èyí kẹta alkùkù kìpa ọ̀nà alámájẹwà ní fi ṣìkàrà tó ní ìdàbánilẹ́ jí aya ẹ̀kẹ́kọ̀ọ́ ti 5 44 kú naam aya 44 ibi suratu nisa mun ga kwanu yini أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون ويريدون أن تضلوا السبيل ألم تر أيدي ألين إلى الذين أوتوا نصيبا من الكتاب أبوك دمك ما دكوما كيوتكدا ma kuma mu kwa dungo na kwa takada ma'ana wasu ka kini ma mu umma takada dungo na lai ma ma biriju ma mu dungo na lai ma mi ilimi dungo na lai wa yuridu na taka ma ma an iju an tadillu sabi turka ma kuma mun labo te abigide ojo mi ilimi ola takada ma dunga ma ama ma ama amabakpa kume ŋɔ tsa di ne eme yi yatsa ma me kume ŋɔ mla kwa kpame tɛ kume kɔ atɔ aba nɛ ime mu bɛkɔ ne ma bɛkɔ nkpalu kimu dɔ wa wa وكفى بالله وليا وكفى بالله

Ịne ma amụ alụmụ ah, a ma abịa ịga gị. N'agịnye adịwa lefum. Ịne min azụ adị kum, ọ awụla dị kum, adịwa lefum ya kumene, nkwa ya ma kumene, tụgha menọọ la, meti ịdị hụ ma ayọyọ. Ụdọala na ịle mekia ya ị alụma alụma ịdọna ama ti nwụọ. Ị ma ị dụ mee laa bụkwa ọ jotee. Ụdọala na ịle. اللهم امن الله ما يكون من ينهي ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم إن لا بك ديبا الله ما أقبانو odu oroka ma ti kokili gbegba ma ni ki medu la bo pa e ma te ato ko ime to da ti ma me la me amma ko ngu wa kafa billahi waliyan ondo allah o ti bejo ene o tubio ṣẹ́nkẹ̀ máa la ọdọ́ ẹ̀nà ṣùgbìyọ́ then you are okay ọjọ́ ṣẹ̀bẹ́jọ mẹ́ wọ̀kẹ̀fà abiláhi na sírọ̀ aláwọ̀ àṣẹ̀bẹ́jọ aláwọ̀ ṣẹ̀bọ́nẹjọ ẹ̀nà àtìkò ìbọ́nẹjọ ẹ̀nà ṣùgbìyọ́ ìbọ́nẹjọ ẹ̀nà àtìkò من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا ولو أنهم من الذين هادوا ويعبيكما شامي يهود با بابهما يحرفون الكلمة عن مواضعه ما شاردا وقلا بوموته إشال قلا دي توما كان أبو مبون ẹ̀yìn ikọ̀ yóò àkàrà mọ̀nà ìtọ̀lẹ̀ ilẹ̀ àmàrùjú ṣẹ́ra mọ̀nà ní wàyàkúlù na takùnmáka kí ní sẹ̀mí iná ọ̀lẹ̀ ìdúkù àkà ẹbá àmà gbọ́ wà àṣọ ìnà àmà àwọn mádù rẹ̀ lẹ́ta máa máa gbọ́ àmà lèbọ́ àmàrùjú kọlọ́n ẹ̀lẹ́gbó sẹ̀mí iná wà àṣọ ìnà wasma ghayra musma'in e agbola e achaka gbo ti ije ma aka ngane bi gbola kechirabene kegbon wa hadha istihza'u minhum wa istihtar uken ise ma cha nebi ma cha bi alsinatihim gini yuta ne age maka ra'ina da gita ne mu abaki huwade mako gele nga nebi le yambi al sinatin oje du tuke tu shishi apa aluima wa fa'ana fi din ma yu idolonga din ya nebi sallallahu alaihi wasallam walau annahum kuma shiga kini kama gidai qalu samina kuma kini agbo wa ata'ana aje alibo wanzuruna wasma ẹni tí ló kọ̀lá kẹ gbọ́ wanzuruna ẹ ànágùá imdam kọ̀lá ẹ fọ́gẹ́nẹ̀gẹ́dẹ́ àkọlùmọ́kì máa ṣùkọ̀lá ìtìyàn lẹ́ka na kaira lẹ́hùn ohun má tilẹ̀ wà ápọ̀m nílẹ̀ ma wọ́n dágọ́ pààlà tilẹ̀ wàlákin a máa láàánáhùnmùlọ́ọ̀hù na wọ́n má torú káfìrí kùmà sí ọkọ̀lẹ́ wà bí kò frí fala yu'minuna illa qalila ma di imani ni sidi ogwe huma taka mi yahudu ba ojane israel omonga ma jo acha dini ma allahu ma paruka bu jane te el to jane germany el to jane america el to jane london ami country le ma mu paruka ro mo obiane ma ni hi ama ke mu da bi to jane amu ko ma aluke ojane le ga ba de a ti jiu ngechi ma wa mu da bia turka makar tuja na tama ida bi tuja na tama ma da bi tuja na tama yi ma wo ya na arabu malika kini ane dungo bobogen ama arabu ligana ne ke tak ma ne munyola ma o ma chini kunyi ama arabu alika ma chane uja ija pama uja gide ma ja pama arabu gbogbo ati ẹgbàá kàmà kìtọ̀ máa ọ ọ́nù jàkí mama ne bungu ma kuma ko jo da ma ne so jo ne yin ama dun du ma wa kuma jo mama ne bungu ma kuma jo ta mama ne bungu ma oja ne amara arabian peninsula mama ne bungu ma an ile kama bunga kamara bunga ma yin ma alikuri ko pamara enwele happen alikuri le ya happen kuma do nu ja kuma kalikuri le chi yo do 1948 de ebale mege so ma o ma kalikoro lɛ ko ye a bɔ lɛ jɔ mɔ maa nɛ machine ku jaba mara tegini tɔ n'a ma ne ami arab n'a pari ama arab palestine panu ja n'a koboma ama arab y'a nɛ o ja kuma nɛgɛ to dɛn ɛn ye kuma dɔ kini nuclear arsenal a bɛ kini nuclear weapon ye ba a ma nɛŋe lɛ mɛ ma nɛŋe lɛ sɛ ka sɔ ya. ohun ma mi bọ́ọ̀bù ọlẹ́ ilẹ̀ tó tánẹ̀bá bọ́ọ̀bù lẹ òun àta ọ̀làmùnú ohun ma kí bọ́ọ̀bù múta ìmáàmùnú kópa yìí òun àta ọ̀làmùnú ló yọ la kwá ìkìnnẹ yàá náà lulẹ̀ ẹ̀hún dúkìá dọ́là fi ọ̀hún lánàá gbólórí yìí àwùjọ anáàdù gbóhùn ẹnẹ dúkìá mímí ẹnẹ mímí ẹ̀hún dúkìá bọ́ọ̀bù màá kunu gunugun wa da bana ya ma du tale ga da bana kitirila ya nalule ya nalule ya nalule ilule ilule taka ho gide un kita kwa ba onu gunugu kontri ka ye un gaba de agre iko yiko so ami kontri kin nne ngile o jane le chogene ki israel dele chogo ka america de chogo ki germany de chogo ki china de chogo ki japan de uh, ah, amado north korea maya ko fi russia de ama mi country gide ama chi country pai pai kuma ne gide country ki cha yuma kine oya na ma ba kwa si on si libya muhammad gaddafi onwa amenyele koma eh buka uh, india ne pakistan ne to abu libya ama ma ngile ma ma, ma nya ilijima ti ma ne pakistan da amerika ayi ni ke wole kuma ni ki eh mame wole ku ko horinyo kitu kwa kamela nen maye kuma ku poni mama mara bu bobo kutoba bulugu go kadafi akabo afrika me akama chuku amati ni ku ene ngerein alke chebe bonga magyo kwala mai to made abane le made piti tonyalu kamara bu pitima ito tonyu kadafi alu mame wole ku amerika pa ku amerika mukayo lab lima àmọ́ wọn lẹ́kọ́ máa jà máa mú yàkáàlì gàdáàsì máa alùkìlì ilé àkíní èyí òun mú fẹ́ mẹ́rin ní àti àkílì jí màá mẹ́sì òun yìí òun mẹ́gbẹ̀rún jà wọ́n yìí tọ́yìn sí alágbó kàmá lè kàmá ní ẹbà má dàbí wọ́n tán ráàtì yánẹ̀ kàmá dàbí wọ́n nù múnẹ̀ ẹgbẹ́ ìgbìwá kí chánẹ̀ lẹ́wọ̀ mà kíláàkì lè dáàmà dìgàdá ti padẹ́ tọ́ ìmúdó já ní àmà bàpà kọ́ntìrò múnà ìgè àwọn tìkò gílé kí ni gíga àbẹ̀wọ́n ní nuclear weapon àbájọ òǹsì ìrà wọ́n lé dàtí àpá ìmà kàmàṣe àwọn ṣàkó ikọ̀ yọ àwọn gbà torí So àmàṣe mà àwọn bá níbi pàmìsà àbẹ̀wọ́n náà àpàdókẹ́jì kẹ́ bá níbi ìnà kẹ́ pàmìsà àbẹ̀wọ́n náà tọ́ ìṣàpàdọ́mọ́ yìí sàmàlẹ́ tìgbókù mà àwọn dọ́mà tìgbókílé kàmà wọn nà mẹ́mu nuclear weapon ọ̀gẹ́lẹ́lẹ́ kàmà wọn tọkwaegide abụ israel ma hụ ne adin ịma gị na abajọ ebe a wee ka ọgụgụ na agwọrọ oge onwe ọlọ ogbe ma ya na-echa te enechọrọ ate machụla amụrụ ate ma kọhala ya ma chọọ m ya na ịma ngeji ma gbeji adin ma matin unu ọ ya adin ma ma alụ ka ma dị amọ ma ịma acha adin ịma ha ma ya enedi kwọlọpụ ịma ama ka ma acha ma jube n'israila ama ama lenga meda adin ya huru ha ma ya ene m na-eba masịnwu hata ma ma ncho jigido ya ne mama ma nugo ya ne mate alke ma ma na ma ko gele ma na ma ncho jigido ya ne mate sabile ma duma mi yahudu ma do ya ne o ya mi tura le gba mi yahudu one sara yahudu do ya ne nigeria ne ene ti te gi o nge ti yahudu o ya ne nigeria e ko ya na o ya di ni lehun de o se ni ma do akina mdi kanu ni yeke chago ya go gbo kwa biafra e to ye ni amọ̀rọ̀ àti nǹkan mò ń kó èwọ̀n tó yà ní ẹ̀mí ẹ̀hóró ní amẹ́kò rí ẹ́ màmá mọ̀ ní kókó ó ní israel màmá kókó mọ́ ọmọ máa yí test máa ṣe àmà máa ní ẹ̀hóró ní àmàṣe yìí máa yí test máa ṣe torí kó máa ní kí kó máa ní kí mẹ̀tẹ̀ máa gbọ́ kó máa kó genealogy máa àbọ̀ israel mọ́ máa kọ́ àmà yí test lẹ́sẹ̀ máa ní ṣíbò yìí màmá mẹ́ṣin torí àlàmẹ́dẹ́ àti ní nga ka yawo ba mata mama maru to ne kelele ni tingi gani to abele maduma mi yahudi dral egbo amanyi jati amanyi jati duji ami ni eh abuka ne oje wa mi ajama yala ni agbeju ne pe shaki ma won bo itabale ope ma ti compare to aluka ya ma ba pa oya ne to taki ama kuma chami yahudu lei allah tabaaraka wa ta'ala amale kolaluguma gini maro lo yo irida maro lojo eriza allah amuma dungu ma ngume akini ameno la medomo amaya je kula kemeta mi christian lida irabane le fala yu'minuna illa qalila ma di iman ni to be ko gwe ko ma to be ne kai ne meje ma ko yolu ma yumo mi ma islam wa allah ta'ala kawatib ya ayyuhalladhina utul kitab يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم نعم مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها فنردها على أدبارها نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا يا أيها الذين أوتوا الكتاب أمكم أرتكى دعومي so alquran ọgọ́lẹ́yìn ìṣàdé àmì christian bá mi jews alquran ìṣàdọ́mà rẹ̀ tó dáàlọ́ ní yíwa ibn al-qayyim al-jawzi rahimahullah yẹni àmì christian bá ó dúk kọjú àti nìkú máa dúnmá alìjú kì háì máa dágbàdé àmẹ́pá ma ń ṣe ahàlùkítà orúgbòrú kọjá dúnmá ọmọ ìkùránì ẹgbọ́ àkíyàkí yá àyíhàlì yahudu yá àyíhàlì nasara ọjọ́ kààlì ìkùránì gbogbo bí àti ní kọlà ńgàmà méjì gẹ́gẹ́ yẹn ni yá àyíhàlì otu òtùlùkítà ìsì bó ka ìhùmá àti ní kọlà ń yá àyíhàlì lèzina òtùlùkítà ó yóò ti kàkí àmẹ́ àbúkùmọ̀dù tákàdá wọn tó ẹ people of the book eh book ma da takada uma ogalan ogalan islam on ya tin kuma duma people of the book for people of the book grey to ya dunga kini ino takada kuma te dunga ma igele me takuma ko libo takal qur'ani wa ba jo ile ojo agina me abo takada ame abo kuma da takada uma aminu a a chamo people of the book na chimu oyo di qur'an anga wan ido takada anga wan imda da abo takadan abi dawa ya ayyuhal ladina amanu amakedo nu ode awon yo to de male dodu akedo nu takade kuma da anga wan amedo kunu yeguma won mai awon medo kunu ka ko takada le gbogbo mi ku mi won le da ti mai ma o ko bi mama ọ̀rọ̀ gẹ̀ẹ́sá kìbí ìhùn mọ̀mú kó rídà mọ́ọ̀lì mí kó ìhùn àlékún takoywa ya dawa mweni ama kedo nu oyo ki yeka kini ya ayo al muslimuna oyo ki kalen aika kama bakwan ama kedo nu oyo do ai ama ame kuma kedo nojo iya tini wala big ma chamene pabi hewa yani ya ayo al munafiqun ama al munafiki iya tini kola ngabe kuma ko kola qur'ani pa ola takada gule ya ayo al ladina kafaru eh ama makafiri to tudabanele na me madu takada ngume aminu me kuma kedo nuke bima nazzalna musaddiqan me medo na yi ka nwụchi duro a un shi qur'an tuda alquran gire musaddiqan lima ma'akum ungango bijali yo takade gide pa me e che mi qur'an allah ilo aba yo itu gbege aro takada igbele ni dugbege ya face business yun e won lati je un ke gbokene du akola church abakini hi ɔne da kɔla wo nyɛ adoa yi sɔsi ki ɔla ka ki wo do abakpa dɔba ogbalo yate ni ɛnyi ta kisi ogbalo yate ni todu yɛ takada ŋu gaba di akpa tɛ wuwa boga ne ma gbodu kɔjɔ do da nibi mamudu kpalɔ mamudu kɛ ŋu munɛ gbodu ma bakpa mamudu ni a nebi gbɔ kɔjɔ do de ma ɔjɔ tɔnu ma ɔjɔ tɔnu ọgẹ́lẹ́gbẹ̀ wà pààlà ó dé màdọ́mọ́ ó dí ya níbi ìsadọ́mọ́ ó dá níbi ìsadọ́mọ́ so ìwẹ̀ akàbá yọ ìkòrò á ní wọ́n agbá yìí wọ́n tàbí àmúdá akàbá yọ ìbẹ̀kẹ́ ẹ̀dùn ní ọ̀dẹ́ màmà kàkó rẹ̀ ìṣùgbàlù wọ́n adé nì alkọjọ́ kàwọn ìgbà náà màgọ́dọ̀ yìí náà mẹ́kùnmá rẹ̀ takàdá mẹ́mẹ́dọ̀ kónà takàdá kùránì mùsọ́dìkan lè máa máa kù

ama yi ya ka allahu domon ma ma ma ke eh, oyo de domon ngam ari do ka allahu be ke oya oya ta oya ki amu aho pa oyo ma on ka ma ma domo to da bale le oya ki ni me ka o ma che un ke em do ma skulu ya bukata ami male mi ko joshu maili kuma numa otaka da bible kwa qur'ani otaka da ma kuma ko enagba wazi ma kuma che pami debate ma ba kenani tiru eni tiru ba ya shafi kuwa nyonyo turuke kemi gaskiya dina bakwa ina gbebo onne kuma do akinihi sheikh yusuf mabera gebo azimi ina gba ebo do mo ba because ohun ti wazi wazi ya amado uh, amadi mali mali malimi south africa kila bi aka da bojo ahmed didat to wazi ahmed didat mu gbo ohun de ko je npa mo takada ahmed didat ohun de ohun ojo chumi leyin

saka ci ni ya ta bajo maci ne kasa Allahu akbar bajo ya ba in obi mu ju ya me ka halan kuda mi kirsan ke dai mi tudu ke da bala fa ya dake gumbo go gumbo go gumbo ma ya wallahi bo duki le kuma ba kata mashi ame kuma cha go wa'azin yi kasete abi jo gele dai ba mo la ma tábìlọ̀ kẹ̀kẹ́ dẹ́ àyè ìwọ́n mú dẹ̀ka ayékú má ó yé ilé kọjọ́ tó ọgẹ́lẹ̀wọ̀n ọjọ́ tí zakir naik yìí kẹ́kẹ́ gbódé ẹni kọmọdé tí zakir naik ó yá india tọ́gẹ́lẹ̀wọ̀n ọjọ́ ṣe ilé wò máyí india bá ma tíra ìmọ̀lú gbọ́ ọkùnmọ̀ ní kípa òbí àná ẹ̀mà ẹ̀tẹ́rọ lè sìn ẹ̀ṣẹ̀ mà jẹ́ máa ń dùnmú àmọ́ tààlẹ̀ tààlẹ̀ ábìṣẹ́ gọọmenti ojá ní saudiya prince salman ma mi awọ́dù do mahmudu ní zakir naik kàkíní ìdí àbókù ma ti fòkìlì ńlá dín ojá nílẹ̀ yìí gàbá dẹ́yà màmá awọ́dù lẹ́dùn awọ́dù ọgọ́kù ma dùn abakar gumi ẹ̀gbà wọn awọ́dù abalẹ̀ lẹ́mà dùn zakir naik ma yìí ni àmàngọ́mí indigene iye ojá ní saudiya mahmudu ṣeélé ṣẹ́ńkì àti ní kíkú saudiya ma wọ́n labà wọn kí á saudiya ojú kila dín ni yóò ń yà ní because iligai hall ile ko jani india hall go ma shidawa anu bile ya kwa go jani saudi aishi ashihi ene ya chowa jomo waze amene liga na bireja dini jo to umma yako uneni boku umma ila shiku iko sho takada ataura talmud litafi ah, litafi ma ma talmud le iko sho imrutuji papu ingoko sho takada injila zabur amado bible ma ma cheyi mbabu tutuji ya mara ƙuran bitoji ba umar gida yake koma ice fuja na saudiya ibuki ya rọ̀ fáwọn adọ́mọ̀nù ibuki adàbírí ya dabere tó já ní ìmà gidẹ́ iṣẹ́ ní kọlà fún ọ̀tákàdámà ayékú ọjọ́ ìjẹun ma gbódú kìlẹ̀ abàmù nìjà wọlọ̀ rẹ̀ èyí ni abájọ ọjọ́ wọn ilẹ̀ ọmọ wọn tún ẹgbàdúkọ ma ṣí ní tiwáàzì bá alù ṣẹun màmí fíìmù dákàdọ́ bá alù tẹ̀sítọ́ onwe ọzọ mmadụ akin umar faruk ọmọdé kíkílí ọyọ wọn ilé chọma olele ẹgbàdú kẹlẹ́ àkíní ọmọ nkúdága chiwazi ọmọ nkúdága kóòtù bible akóòtù amọ̀tákàdá talmud akóòtù alkùránì bá òun kìí sàtàwọn alò yàṣítọ́tẹ̀ wà gọba wọn màtó ní ọjọ́ kàmá ẹnìyí uwẹ́pà ọmọ ẹ̀hà ẹnẹ̀yẹ ẹnu màtùlì ẹnẹ̀ àmì yani emu da yiwu ma unga ne keke ne ke ne tulin emu da mu da yiwu azi unga ki waji tama wani toru experience ne ce mata ene ki dihe ngba ne imeji ten ya meji en wole tene ki wawo nalele saka ti college ngo ne cheki aji teacher ba yo e. i popo college teacher lewe ke ti graduate ngini wengo nu ma akuma kamu ne unya ni unge ene ki mengu tuli akuma mu da ko ne ba ewo mele to woni ya tabi ne ko ma kini

alụkamụ na agwọlọ ọlị alụkamụ na agwọlọ ọlị ahmed dati na india ohun tó yà máa a ma south africa mọ́ ma nígbà ọmọlẹ́yìn dẹ́ ìṣọ́ra ohun gbogbo tágìdàbí akẹrẹ̀bọ́jọ́ tájòkú tọ ohun lẹ́màá ma ló tẹ́ america ìyá ló tẹ́ kéé ṣíwáàzí ohun pàmì ní ihu izu ana ekpo ana ejo ami sekiri ya otomo ya ya chidebe tikpama ma duhuwa ya ma medo ma ya ta inu ya kotu baibulu mu ma go olalem ni gaskiya be go ma holo tene ka do mo onwe ba onwe onwe liku abayo we cha pa we bible teji hu cha ka meza o ti e bible

yake gyara da ti ba da ta ce da toga ne a heju to eju yake da okokolo arabu shi waje hu ya do eju yake ajo ka duka ne ainun arabu ya do kudala me eju yake da ma da ti wuju waje hu shehoka wuju hu shame ami owo won ainu shehoka ya heju kuma duka ne a ayunu ya chowo wajahu wujuhu ainu ayunu akaraba ake nwere mu yawa galachi eju eju ngaka ya eju chaka cho ya ba yo eju le ngaka ya eju me ame eju me arab yani hi wujuhan ame eju amune manya mukofo fone ruda ha takuma meju e ke parogbe mamudu ala adibare mamda tubi eju e tubi yin de

aboko ma boduka iboduka makini ma mi gaskiya kuma ma le bonba ayo jona ma me juma kuma mu kajubi ma mu onuguru kuma du kujurbo mune so ma ti kuma lu lalu bibi iye le bibi ni ma ti kuma le logogba ejuma do mo kuma ga ne kana ruddaha ala aqabiha ala adbariha fa inhi mam me yukuri da mam kajubi fayamshuna alqahqari ule qahqari malike chengara bwa qahqari ulobani ko maro qahqari ni qahqari ulobani ko de chenge kini lule lobibi ma kini irji qahqariyan arabo gane lake muda bida ama obibi ngeli muda bida ama obibi ngeli ereju era take wan irji qahqariyan lobibi kewa to mai no gane le ma يهرؤون ويمشون القهكري على أدبارهم وبيبيئون معنا لعوى أجوفانه سبحان الله هو يجدائي وانمنا إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مكمحون الله تعالى إنه ما كبان يامونه ما كبان يموها أجونا agbale taki ya ni ma ji gbogbo akẹrẹ bá àgbà ma taki mú yí kó lọ́kọ́lá ní wàjá alná min bẹ́yìn ní àìdíhìm sẹ́dán wọ́n min khalfihim sẹ́dán fàáfẹ́ṣẹ́ iná hùn fòhùn láyé rìsìlónì ìgbìdẹ̀ ìṣọ́ yóò kwà nílẹ̀ wọ́n yóò kwà nílẹ̀ ma mẹ́rin ẹ̀yẹ́lẹ̀ e kọ́ àbámu ni mọ́mọ́ wọn gánà gẹ̀ẹ́ ẹ̀ṣẹ̀ kẹ́ lọ́gbẹ́ àwọn ẹ̀lẹ́ àánà hùn abẹ́kàkí ni àánà e e màhúnmá kama la'anna ashaba sabt dabene kogo kanama ngabu sati abu sati e su da madam yahudu ka abu sati to lojo sati cho yaro ojo madomo abi a cho yele cho yaro ojo mai takala wa juma ma ti endi mepe ja ojo ya e ja pa ojo ama nauma allah ama nauma woke a máa kọ́ yálè ọjọ́ sáti ma ọjọ́ jùmọ̀ ohun ma tó máa jí jùmọ̀ ọjọ́ ma mẹ́jà ọjọ́ aládì ma mẹ́jà kó ma ṣùgbé jù wọ́ká na e, ma kóòlà alkóòlì ọjọ́ bá ẹ̀wọ̀n tó pọ̀ sí ṣídíkíṣẹ́ إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون

ma elu kpọrọ m ebi jigweta ga ma ye nya aje odeju ma nya jigweta jọ ka mụ na ajicha bụ gweta ụja na ya tabara ebe ọcha ma bakwa ama anwụ ka ma ma nwonya che ole ma o chida ka obe wee tugbeta kwa ya chi wee ne ogwe ne ola agwa jigweta wee ane wee ame ogwe kwụ ya na mole ọmadidi ma m ka jigweta ọjẹ pamdatu gbẹta alemu pamkaju gbẹta abẹ akójínójì kẹbẹrí ma jẹ́ náà mọ̀ náà yá jọ ma yá ti tẹ́bọ́ àmì tẹ́bọ́ gọ́ ìdújò yá ní agẹ̀dẹ́ ìjà lulẹ̀ okòlógbò ẹ̀bọ̀ kẹ́nẹ́jọ́ àkóde dẹni ẹkù gbanigbanipa ma pẹ́ takẹ́gàbọ̀ ọwọ́dẹ̀ máṣínì dùn mánu dẹ̀ yúnú yúdẹ́ni mamdà nọ̀jẹ̀ká yóò dẹ̀ jọ mọ́ mana oje yudi yóò machi jọmọ máa ti ẹnẹkì ene ọjẹ kíhùn kí á ti ẹnẹkì kọkọ ọjẹ kíhùn kí á ti ẹnẹkì yájọkọ ọjẹ kíhùn kí á ti ọjẹ ká ẹnẹkì yọkọ ṣe yóò yí ọjẹ ká ẹnẹkì bínà ṣe yóò yí ọjẹ ká ẹnẹkì kọkọ ṣe yóò yí ẹnẹkọkọ kẹ̀yà ẹjú gbẹ̀jù kòrò ọ̀yẹ̀ kí lẹ́mọ́ ọdọ́ mọ́kùnmọ́ àwọn sí ájíjọ́gbùmá yá ṣe inẹ̀ ẹgbọ́ àbúbùlẹ̀ ẹ̀bọ̀ máa ń dá túnmọ́ gbọ́ ọgẹ́nẹ̀gẹ́dẹ́ ma máa rùn máa jí maradu maẹ́bàlẹ̀ kàkà mẹ́dù yọgílá àmáàkí máa wẹ máa ti ní àmà àjẹun ẹni ṣàmà àjẹun yìí ṣàmà àdọ́kọ́ jẹun yẹn dákẹ́ yìí náà máa wẹ máa ń dà ti ní wẹ́ ẹ̀hì àmà àjẹun. alahakabaru táwọn lẹ́tí ń abẹ́bọ̀ gbogbo ẹbẹ́bọ̀ máa kí ní kejì family house ní màá yá oyin máa kọ́ dátẹ́ wíwá ẹ̀ àkàmẹ́lẹ́ wọn jà lẹ́yìn ẹ̀ àkàmẹ́lẹ́ bí ó meke na ịkọkọ mụdọ ọkọ ekiche bụ dabata ihebienwu ọlọgele tinwe ya nkọ ya ji be enu gị ya anyị na ogele ka bụ ya amaghị nkọlụ ọya hmm. nke chere ma ya dịtọ weke ji benu enu wedere na-eleta n'ohu weke ya jere lelu wee ji benu enu dogwe mụ wala ya bee bụ onyoyu kpale n'eju akị n'ihe imani dedoma imani dedoma edoma nwa kwutibu gị ihe emi nida owuche kọ tee bie ma n'eju akị ju ma bịa ahụ ma dabata ya mụ na

amugugu meji mayọrọ lati n'oje ka ma nwa nwa kọmachi eh ojoji ise islam ṣe duwa ẹgbùmọ́dọ́ àkíní tààzìrà tààzìr ṣe dọ́mọ ìṣẹ̀ríà ẹgbùmọ́dọ́ tààzìr ṣe ẹ̀hùn kùmà tó nẹ̀ torí kí ó dàbí ṣálẹ̀ ẹgbẹ́ nẹ̀ kìí ṣe ọgbọ́mù nẹ̀ islam ṣe duwa dama idai course ya kakace ba kashi degree ma do akini hudud and ta'zirat amma do course lele hudud and ta'zirat 400 level hudud and ta'zirat gire, amoda e kojo do aka ko ne nga bai si ai malikun manya amoda e kojo to do nga me kama ajini ine ije umado akita aziri o ne nge bi ne ti mamdu mamdu lo kuma wo chala ba ne gidai tazir dɛ ide sari yaba ni lɛ ame idu akpɔla mɛ mɛ tsi lamu da ìṣe sɔpɔtu kɔmi ni ke hana ɛŋɛ dɛnɛ kamiri kii na aba ne kidɛ yi kuba mamudu lɔ kuma kita ee e, fifteen naira. agbàpẹ́ àpàtì ní ukùnlẹ̀ àmúrù tàbá anẹ́rí a na ìlẹ̀lá mú ká máa yàn sí ọ̀pọ̀pọ̀ kí a jẹ́ àtàkpà máa yóò yìí kí ni ma yẹ́lẹ̀ wọ́n yìí tó yìí ní abalẹ̀lẹ́bà ẹnẹ dúkìá apútapútí ìyẹ́hùn ní kàkú máa yọ ìdè ẹnẹ kìí apútapútí inú bẹ̀lẹ́kì inú ìjọ ní amẹ́mọ́ àníkí pa níbẹ̀ jẹun kí á lọ ìlú ní yàtà ẹ̀kọ́ yìí gbóhùn mẹ́rà bùnú ọyẹ lẹ́rẹ̀ ṣàkọ́kọ́ wọn yẹ́ dọ̀ tó wà kí ẹnẹ́dú ìbílẹ̀ amẹ́nẹ́dú ìbílẹ̀ ẹmẹ́lẹ̀ òjìká ilẹ̀ tí gbọ̀dẹ̀ ajé kí àti kí amẹ́nẹ́dì agbá nì ẹ̀lúgbó ìdí ẹ̀rùn kìí a promote bá alùlẹ̀ ojú ànẹ́wà ìdí ẹ̀rùn kìí á promote aláwọ̀ ọyọ́ àti tẹ́nu ní ìwọ̀ mẹ́wùn yìí mẹ́ ẹnẹ́gì nọkọ́ ẹnẹ́gì ṣìgbè máa kọ́ máa kọ́ gbè ẹnẹ́gì àtútúgbẹ̀ máa ṣe lè máa ṣe but i make sure ẹ̀hùn bú ìnì ìdú kàányá jò nẹ̀bá ìnà rídà ní ìnì yà bó wùṣẹ́ anẹ́bísọ́lá ẹni khaliful majus wal mushrikin yana ma rarẹ̀ ọ̀nà máyà máa tó dìbà mẹ́yẹ́ ní ìmẹ̀gínà hímàrí ṣẹ́un kà máa jì nìkì ṣẹ́un àìkọ́ àmàṣàgbà kì ṣẹ́un anúmi àmàṣàgbà

ama ene dogu iki kugu inyu owo iwa abi tugushe ko munje ali tugushe ko we atake mu ungo ki ki ora ya do we ya odo ojo do ibele bo ki chora o ya ki we ke ya ni ti durke oga ke tapa kama ke dugu lagu e aki tojo we ke nge re ti kama ke dugu yeyo lemu e e ti onuka ki meji ka ẹ̀ma méje yìí kẹ̀dúdọ̀ ọjọ́ ìwà òǹgàwọ́nyálẹ́ kìí kẹ̀dúdọ̀ ọ̀rá tẹ̀ yàábùn àbẹ̀bí jàábùn iṣẹ́ àbùn ọ̀gẹ́nẹlẹ́ tó dẹ́ ní kíkó wẹ ohun mọ́jọ́ ń ọ̀rá tí òun òmà yìí máyà máa lè jẹnu yá ni máa lè jẹnu kùmàdọ́ngùn yìí máa jẹnu lẹ́ àdọ́ngùn ẹ̀ tó ẹ̀yà ẹ̀mọ́dọ̀ máa jẹnu lẹ́ kójá nẹ̀ ẹ̀mọ́dọ̀ ọ̀rá tí ẹ̀dù wọ́kẹ̀tí ọjọ́ òwùdídẹ́ wẹ̀tí ọ̀nà ìmẹ̀yìn ẹ̀kàkọ́ máa dútọ̀ gá ẹnẹ́gì mumi alùpùpù yà á ti kọ́lọ́ ìkàmì àkọ́wùdídẹ́ máa mọ́ ilé onígidẹ́ máa mú nǹkan ìmẹ̀gidẹ́ kódà má ìyá àdọ̀gọ́ ẹnẹ́gidẹ́ kù tòun wọ́kẹ̀tí ọjọ́ ohun ìmẹ̀ lẹ́ngà tí mi abájọ rẹ̀ ilé lẹ́ngà aka wọ̀lá ẹdúkẹ̀ káyẹ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àtàlẹ̀ wọ̀láhì ìmá ni ẹkẹ̀dú ibá ọjọ́ jẹ́ ọlẹ́ àtikọlọ aláhù jẹ́ àtikọlọ ẹ̀dà tàdú tálùn ẹ̀dẹ̀dùbì tálùn ẹ̀dẹ̀mùdú tálùn alú ọ̀là mùgẹ̀dẹ̀ ìkẹ̀nẹ̀dù káyẹ kẹ adẹ̀dọ̀ agínẹ́ aláhù ṣùpáhì ibá aláhù jẹ́ àtikọlọ àbánẹ́lẹ̀ ظهر الفساد في البر والبحر الله يعني قد موجا نبانيو ان ولي تي حاجي ما نبانيو بما كسبت ايدي الناس دو كلو كاموني دوماتي en fikiru awere o da adaba ihun osuna o da adaba ihun o ma kuma bi o da adaba ihun ewu kuma yo o da adaba ihun en du ene ki won le leku o da adaba ihun ma ma ki wele ee amaki ndị magọ meji ti abaje ma na ma okulula ma okulule ma aba m egbo yele ma alaghị aba m na chini ama malemi chini kuwaji ti malemi tarika ti malemi yala ti malemi shia ma ee egwu mekoda anyo gani egwu mekoda anyo ma chini ka ee kurani ma ya mu na ashe yi ma ma oje bu meji to okulu oje ka kurani ya

amemta ele du ngamele wolo bo yelo ke kede o ye le kwere le ngamele ko ngamele ogele ma oguma ko ngwe pa kucha katare al kuma cha cho lope e, ma de ne kuma cha cho to de ne ma de ni o to de ne de ni o sallallahu alaihi wasallam ni ma to de ne ki ku ise ma ma to de ne ki ku ise ma so da le un du ka cha ne gala mi gide inona kuma di se bo wo li ọmọ kì í àtsọ̀gá oògù ìmìkùmá dùn kì í àŋọ ìmìkùmá dùn kúrò àŋọ làwọn tọ́ ìdẹ mọ́ ibà ìsìlámù kabudun ìyẹ́kùmá dùn kúrò làwọn ìsìlámù kabudun ìyẹ́kì àwọ ìsìlámù kabudun àmá ìyẹ́kùmá yà lọ́kọ́ lọ́wọ́ làwọn ibà ìsìlámù ọ̀là kàwọ́ yẹlẹ̀ النبي صلى الله عليه وسلم يعني من تعلق تميمة kwa ibi aka yake ni alukilo omo takutu mani kitege ni mungo gali mani kidabi yake ni yeno ya etu eno gbeun leleke gbomune yeni fala atema allah lahu yeni we ma ndudu angola kibi aka yake ne ula unga baka unga doge to en kita ke de ole to oyo ye ane ulelege yeni ashraka angola ee eh, ọ gaghị ekewa amaliga elechi metụrụ mụneki ya ma dị ụlọkọla amajụ oyi ihe na ole kwụ madụ ụlọkọla ike ọga mụneki iwewa yi enufukada ashiraka enuwe ichebosi amaghị ichekilie ichebere eju onye ọma m dachi gị biri oyi na gibiri oyi inwa nwa adịka nye yi tụrụ amụ na kọla gị na-eduru ma eju mama dem gị na-eto ha ma mama ma arụtago ma arụtịka ka mama ya ala letiri ndọna

nyo kimi gani kuma eu jita ka akola amengire kwa kuchaka amengu mado ichebole ile une here ko dabi ma ukolewe gbo chini chuku eh ama ukola ukola ububo machini chuku fa ma ku ebi agbo oku echi mu na echi ide

akoto ama yala liye ami on guys oga ma gbadu jame ni gijo e un du jama pa ko to de oro kaba akoto le gira gede jirawa ji gira gede jirawa ojo macha macha ti pa akoto lo yo le ni ba ya o sha ai ni ki mam da di imani ko yo ni ba ohun nǹkan kàkìlẹ̀ ilé bá àtẹ̀lẹ̀ wọn tàbá kìtì rẹ̀. èlì amínú ma pítà gbọ́n ni one man's food is another man's poison ẹun kẹne ka yẹ kí èyí akọ ẹne ka yẹ ndọ̀gá mú ẹun kẹne ka líkì dọ́kù yẹun kẹ anọ́ lè ẹnẹ mú lè àti nira kú ìṣẹ́bọ́dẹ̀ ẹgẹ́bọ̀ pẹ́ngọ mú ojú ojú ọjọ́ pí kàábà ka ọgbọ́dá mi ṣe wọ́gidẹ́ gbogbo akẹrẹ bí dada ma tó jíun lọ báyìí ní jẹ́rẹ́ ẹ má jẹ gbàdókẹ́ àkàmàkẹ́ mọ́lán àmá alán yìí ti jẹgbẹ̀jẹgbẹ̀ yálálẹ̀ iyon tákì dada gbogbo àmáyí ẹgbàdókùnmẹ̀ yàyà kùmáyá lójíun ìmẹ́un kàtàùn páyùn kí adódún inadaki ngukuna mudu mwame inadaki ngurakumi kakama kemdu amame ame jigom mebi la ame mikos meta la ame ma jẹru le bọmu ame kẹ mo yi wòla <laughs> wọn. ẹwọn ẹgbà kuma ló ye tagi ẹ wọn bẹ wọn àgbà wọn abẹkẹ bá ẹkọ dùnmọ wọn. àmọ nà ma ma mo ti ma mo ti sẹ bọ ògú ọgá ma kuma si ya ne yíni dípa ma yín. ìwọ ma ne onechukwu na alụteghị na nkwụ na elekọla ahụ ya akọ ewele gị manya na ụgwọ achele ede akọ na ma wee kele gwekwe ele gwe ụgwọ achele ụgwọ ada nile ju e, e, ji be olu keke nede abaghị ebe a egbeta ụdadị ewu ka kwụ na ma akedabi eji ma ogwu abụ ogwu ọjị na amana ọjị na bi ogwu meta dị mele wọ́n kẹ̀ ṣùgbọ́n méjì ẹ̀dà yá kẹ́lẹ̀ nìyẹn ma dògún jìtẹ́ bọ́ owó a máa dáhẹ̀ ọ̀yẹ̀kùn máa lè bí ogún bútúbútú máa yóò máa olúdá ń balóta yá ogún ẹ̀dà mú pàbí ajé ẹ̀ta ẹ̀dà mú pàbí ẹ̀lẹ̀lẹ̀ ẹ̀nẹ̀dúlàgẹ̀ ìdí àmì ìṣẹ́bọ̀ okpo okwu echi ga ya gbanwe tola kuma tegbe yake ma ben kuma robe yake ma ben isebon shi inya ti yi ma toruko no bele ki ngeju etila ije ki ngeju en e ma ngele ti imale ni ngogu gen isebon shi aba ko no bele nya ti kone kele ki ngeju un ma cheji ya ti ne ko ndu ngo kwa ngeju tule isebon ya ti don amen duka gbaru ka kwa ko jaka ku ni ba ko isebon do ja ne ya ne ki ka kwa

ene dukia ikebochi bojo faqad iftara ithman azima enele yanga woji fo yanga yanga woji dinojo roma kini ona ona foji emui ati foji ri lijima enele mi lijima ye woji imudu akeme kenke nya ikebochi to du ikebo abakudi ineten aya kidogo ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله, بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا الله أكبر وليك ده كوجوكا إبا كين ويا بثور ما دون ذلك المن يشاء إبا أهل ولا أيون عدو ليه يجي بابا ونكي دبا إبا ọyọ́ máa kọ́ gẹ́lẹ́ lẹ́nibà àmà ìhá yìí nẹ́ tó dẹ́nu lè sin àṣepà kó jìbìrì lù wákẹ́rẹ̀ bá níbi sọ́lọ̀láwà alẹ́ ìwọ̀sẹ́lọ̀mà yà ni dìnàbárì ńgá máa ọ̀ ńgá máa lùú mẹ́ dìnàbárì ńgá máa kíni ẹnẹ́ dúkìlì kú pé hù máa yìí má ti ṣẹbọ màmá dáníbà àbákí ni má nọ́ ìṣẹbọ ìṣe níbà yà náà

kun eko maja ani bi nalu ene de ade pere nu ka ya ene pe ne pere gi li sama ahu insa ene do ade ko mu ngan ka ikani itini kene du ke ane itani ngale kite tali de fizil qamar nge ko te uchu nge nale chubi falsafata anibi ame yuda ko bi asigi ni fara ani anibi ahuni alko na wota ni bibi anibi ame yuda ko bi anibi ahuni wene de men haza wene de ela bu zede ba anibi sallallahu alaihi bika ene ba duk ni yaku wene de odu ene do omi do mo ina luka omigi yo dunia ene duki omigi je waya ko mi de ene mune ma otu ene omi de ama omigi ene duki omigi je le ihe to da badele kelma yo omi ma bi ni nwe je badu madina ku ene de ni ma ku ene de odu e karara ngedo ede mu mune du ma odu e olan omi male na ba ni abaya ko omi chiwe na ba ni abaya ko a odu ɛ ŋɛ dɔ mujarrad alisam wɛnɛ dɛ yɛni abu zɛr yóò ŋa abu zɛr yɛ dɛ tudal kuma mɔdɔ mu kɔfilali kɔɔda ti abu zɛr yóò ŋa abu zɛr yɛ dɛ yɛw kɛ jaalani lahu kadaa ya ba zɛr taal yɛni abu zɛr biliya ya ŋa lulɛ lulɛ famashe tu saa onga ule la ka rebele unpale chini chiao unpani bia chini chiao takani bia kini hin abuku manana tuli amanya anya tulojo na yi abuko yo che unuma tulu dunia yi amale mu kwe ojo na manya anya tulojo na yi e che uncharizi kini nenu unyunji dubai onye uji pọtụ onye uji legọtụ amụmoto ọgọghị gbapụchaka mgbe awụghị anabi na oji ile abụke ọma na natụli almukiri na ahụmụlmụkilu na yomalkiya ilé amẹ́nà àtàwòlá ọ̀háìrà mẹ́kẹ́nẹ́kọ́ yọ́dẹ̀ yòó iná níbi ìtọ́tọ́ tọ́ àhóyè tọ́tọ́ yẹ̀yẹ̀ tọ́tọ́ gbá ìtọ́tòbí wà mílẹ̀ fi ìháìrà takenele eane ukolochi ukolo memele yani ene kini le ine ukolo eyochi yo ahoyi je oyeye yo baun yobi un gbodugbodu okoko yodu e beku kene ene ukolo kenoko ene alheri chiki imada ale ni ba oko ene na mesi bang si emda ne alheri chetogwa chetubi cheta oto cheta hoyi to beke gujile yenu nkwani bi amango chiao chiao chiao

lẹ́bí sa á ní ipa ọ̀tọ́lá lóbi ẹ kọ́kọ́ ọmọ olúkété òun ẹgbù òun agbókọ̀lọ̀ ẹlẹ́kìtà kọ̀lá wa yàtò lùkọ́ àìsà wa níbi ẹ̀dọ̀ já ẹ̀ àti hmm, yẹ́n ń jàkàṣì jìnà ìjàkà yóò yí yẹ́n ìwọ́n dọ́kọ́ tẹ́ń jàkàṣì jìnà ìjàkà yóò yí ẹ̀kì ẹlẹ́ni ni ẹ̀hún kàdá rẹ̀ yìí ẹlẹ́kìtà àkọ̀lá yìí hábẹ́ náà kọ̀lá yìí ọ̀gẹ́lẹ̀ ìjàkàṣì jìnà ìjàkà yóò yí òun ọdọ́ ẹ̀gbọ́gbó omegwu agbọ́la ẹka níbi aka ya ànákọ̀lá yìí ẹni ẹ̀dọ́ àdúgbẹ̀ lẹ́nu abẹ́yà ẹ̀bá lẹ́m asúrù àti akóòtù abẹ́yà òun ẹnikẹ́ yẹ̀dùn ní aka níbi yá nẹ̀bí alájá alẹ́nilá àfẹ́dà agbábi ọyọ́ wọnà na ènìyàn ẹ̀tẹ́ta àgbà mẹ́ntẹ̀kẹ̀ lẹ́mà fi já níbi lẹ́hàrù pẹ̀lú akẹ́tùbí agolo òkúta ẹ̀mí e na nkọ̀lá yìí má sẹ̀mí tó ádà yẹ́rù ju ilé ya torí ó ya

ẹ̀hùn náà bí i jìbìrìlù ṣeun kì jaka yóò yí màmà mẹ́ kì a ṣe jìnà màmà mẹ́ aljẹ́nà ló yí kọ́ ìlúrù láti wọ̀yìn sẹ́rọ̀kọ́ wọ̀yìn zẹ́nà ṣaka yóò yí màmà mẹ́ kì í ṣe jìnà màmà mẹ́ ní àkókè wọ̀yìn sẹ́rọ̀kọ́ wọ̀yìn zẹ́nà ìṣaka yóò yí kì jaka ṣe jìnà حديث al أخرجه البخاري التي صحيح البخاري ومشاريس نمبر 6442 6443 التي مسلم ومشاريس 94 حديث فيه لهم شيء ẹwọn àti nìdúkọmọ ọ̀làwò beke ne ka ne meji ko yole yimo yuma ima dalen ni gbo jino ji o ma no helen ni gbo gugu ki kola ke do ya jo ya ton ma ke jada mo le dan ya we o yi e ga abi aka o e ta ke do himu edo ele ene ki e e kwa edo ya ji akini mesiba wan adwa kani emero tinyo mo le kani shubo ojeka oṣù ẹ̀kọ́ ma wọn mọ̀mọ́dà àwọn àmọ́lọ́lá fún ẹ̀wẹ̀ jẹ àmì wọn gẹ́lẹ̀ ọgẹ́lẹ̀ ọgẹ́lẹ̀ ọgẹ́lẹ̀ ọgẹ́lẹ̀ tẹ́lẹ̀ kì má ti ṣẹbọ ní kí àjẹ́pa ìṣẹbọ ní kẹ́ǹkà ṣe mọ̀mọ́ lókè bá náà tòrókọ́jọ́ kí yẹ ká àlìyànà a ojí ọ̀là òdè mí bá ní kí yánú aya kidogba ya kawa kinihi yake mai alam tarafu aida elin ila alladhina na anfusahum abuka domo ma gola maka kama chene fe abuka lo ma ola ma gwefe kama chene fe Allah akbar mistake ile ni situruke ole gwefe kwa kemde ne fe wee fe tamune tube ne gele ke peta muneli ke akunga mdo mal jename abuka echo mauna balillahu yuzakki man yasha Allahu afu ne ife ene kiroji ju ya fe ya ke mde ne fe me wala yuzlamuna fatila ma ke ne do ala ti dabe na kini yi pa e hode binu alhamdulillah ashibido ojo sunna ya nabi muhammad sallallahu alaihi wasallam wal jamaa kwani sahabi ba mata aje akini o mal jena kama shinu alabi joge ne len en kuma ka aje akini hi iroji eju ni ki lu ajinu mpal jena amda mona ka ko jini zan ene du ke gbo ge akini o mal jena un eje ne bidia ron amaku eje mi me gbo yi le mo ni me ko jaka mal jena me shi ene o gene ki bu gide ba o mal jena ki shi enyi na ọ̀nà ẹ̀yìn ọ̀kàtíwá ẹnọgẹ́nẹ́ na àdìjẹ́nà gìṣe ẹnọgẹ́nẹ́ ìgìdígbà bá ní ọmọ àdìjẹ́nà gìṣe ìbọn ọgẹ́nẹ́ ìkùnmàṣọ́gẹ́nẹ́ ọmọ anámàṣe gbòdúkẹ́ gbọ́kùnmà pàlìjẹ́nà àlàhàlà ọgẹ́lẹ́bà gbòdúkẹ́ gbọ́kùnmà pàlìjẹ́nà àlàhàlà ọgẹ́lẹ́lẹ́ tókù ojú abánilẹ́ wàláhì ìníwájì máa lè ní kàkìdé láptọ̀pù mi nígidẹ́ kìí ihe na-aba na gede ka echi malami ile ka dị ka anụ ka ekwu ebe a ọma ọ naghị ihe na-aba na ege echi malami ile ka achịwa aji ka edizari ya ka ekwu ebe a ọma ọ naghị echi ama ka ma ji mijo kpakụchaka kere ebe a wallahi tallahi billahi lezi la ila illa huwa ọma aljana ga machi kpakụchaka ọlakwụnwa aka kere ebe a cheun ka mema gba kedu ma ka ijeji onye mi kurani nwa akụnụ jiri kurani edo ojinwu dee ongadi Qur'an kede igebo kakini amadu kama jo iba o ma jena ngama ti ine ne o ma ona du ede mi ane kede ni se ge amu de mi unero Qur'an wo ke chun e wo ke chun azaba Voilà, mais bonne année. one gị agị ni aka jemi amdoma jena abụ ka kuma jubu ka choma una kọlọ gele chukwala gị akwala abakwa don wen abakwa kọlọ gele abakwa kanụ no alugwu aba yi u ka o me akoma jena o jemi murume wajibu wajibu gele u ka o me akoma jena mu chi o le mi muro yi ni ki je ji chene ki guru o ka ba ki adaba ngena do ba mu mi gugu ẹgbẹ́ kàmdàlé àjúmánì tí èyí òpin ọjọ́ ni àjẹ́ èyí tẹ́lẹ̀ wọ́n wọ́n adá lọ ẹ́ àkúnlẹ̀mdọ́ màlìjẹ́nà àbẹ̀kẹ́lẹ̀ òkú ẹni gẹ̀ẹ́dẹ́gẹ̀ẹ́dẹ́ ọmọ àlìjẹ́nà ẹ̀ṣẹ́ ọ̀lẹ́lẹ̀ ẹni ṣẹ́ kàn alkàmáka ọgẹ́lẹ̀ okogu ami sahabe duma ni kai ko gilgana yake ni ma jana nke anabi ni kai bal huwa fi nar unani de fọ̀fọ́tẹ̀ ṣú mẹ́ta àhù ma yá mí ìpàun dú ma ṣe lè bìsìkí ma ṣe lè gé ìpàun fọwọ́jọ̀dú àbá àtànkọ̀lẹ̀kọ̀lá ma líka gí ní inú kòkà ẹkù ma kó bìbì máa kẹba kì kó jí má yà ìpàun ẹnẹ kì àmẹ́un lẹ́jọ́ ọjọ́ àti àdúwà ọjọ́ rẹ̀

اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والإسيان وجعلنا من الراشدين kọlọ́dún kí a jẹ́ wọn ká mẹ́rẹ̀ aljanna ọjọ́ ẹ̀kọ́ la wọn kọlọ́dún kí a jẹ́ wọn ká dábà aljanna ọjọ́ ẹ̀kọ́ lẹ́bí ti wọn tó àdúrà kìdígbẹ̀ ká náà ṣẹ̀bà lọ́mọ yóò kí a ṣe wọn gẹ́nẹ́lẹ́

ما تندوا على كديد من انظر كيف يفترون على الله انظر كيف يفترون على الله الكذب وكفى وكفى به إثما مبينا انظر ما بقول كيف يفترون على الله الكذب أنا كما أقول موجولي إيمي يجوكي دي مارو يوجو إيمي يجوكي دي مارو يوجو

unzuru ọjọ́ akẹ́gùn má fi rò wọ́kẹ̀fà bí i ìmúdà bí ẹni tàbálẹ̀ isman mubina wò lè fi ejú gidi yégidẹ́ ìtò lè fi ejú gidi ní ṣe náà mọ̀kẹ́ kuma ní kí rọ̀ lè mímú ojú aláwọ̀ tàbára kawọ̀ ta'ala tó dábá nílẹ̀ kadisikawa ní madura kí ni abdulrahman ọmọ abi bakra gbakubata yana nabi sallallahu alaihi wasallam akọkọ ne kẹlẹ ka wọn ne ka yẹ ni kai kai kai kai uje yuke edunge negide yo haunge koda ani sahaba ne bi yengu kamu duma ba beke ka ne bi yiki wa efi hadisi al ka ne bi buma ya lile man yiki wa efi asar beke le madalen ani ke du buki ma su buma na ne ke duma uwe ke ma ti ya ne bi a ne ke dunga ne bi tulu annabi sallallahu alaihi wasallam ainihi cewa ke je yungu ne in kana madiha in kana ariku madiha sahibi

alkuma aka yi waka fabi isma mubina olivia wuji don ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا الله أكبر ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب هذا ملين أبوكا ما تقوما في هوتكدا ما نما هوتكدا ما ما القرآن ما متكدا بايبل أبو غنى لبا مدوم على ما شايبه يؤمنون بالجبتي وطاغوت tako ne ngom alqur'ani ene ngom de neki adi imani ba ijibiti eh ene le ngom de neki adi ijibiti ngo jagalo yodo ene ye no ojo ojo ni take ne ngon ene kuma chele uma kuma chele uma yonge e kunge dashi alqur'ani nge kai abagine yonge e muja alqur'ani nge kai yonge e chaba kwa nge kai ojo ile takada che takwa enwe dị na eke enwe dị imani pa ijibiti wọtọọgwuti taka enwe dị na ka dị imani pa tọọgwuti ewu ma adọ jibiti ma adọ tagwuti daa ami sahabi anabi sallallahu alaihi wasallam manya mi tabi yi odu yuduji ma ko adọ jibiti jibiti aligala adọ jibiti adọ jibiti

akache ụmụadọ jibuti abịhwa madọ jibuti obi madọ jibuti acheika madọ jibuti ọgbọdọ amẹwọn lẹpa fúnṣẹká madọ jibuti mayi taagu tẹun dúkù madọ gbígbí mọjọ ẹbálìkì mamu malik kunka ẹni kúlù máa yóò fọwọ́ dúkù dákẹ́nẹ́ yọ́ ṣe léwu ma e ọjọ́ taku ele ngom gene ke di imani pa men i. ya cha ita bal ma ị gene ke dei e chi skulu e chi skulu ti josilo skulu to inugulu enyi tuka eno gene lewo pa bi ole juki bi ewu nunu o wa ma pa na ni eno gele won pa ku ma ku koro nu ya gbe ene ko gba gire ba iya mebi ma gbe pẹ̀mú àgùn ní ojú bàbá láògùn ìlògú ìyẹnikọ́tàtẹ̀ ìlògú ìyẹnikọ́tàtẹ̀ ìlògú ìyẹnikọ́tọ́gànẹ̀ ìmọ̀ pẹ̀lú ọha ìmọ̀ pẹ̀lú kúrọ̀ ọha ìmọ̀ olùkòlù tí ó yí ìrẹ̀bùrù tánẹ̀ wòyí ìwájẹ̀ eje ma eche bi ona kama shi takada alka corruption do kede ama che mame ama alka ma yo yini ama alka ma che ongo yini wele we baba wache ko wana yini yẹni ọ̀nkẹ́ àjò ẹnu ọgbọ́ ẹ̀tù ẹ̀ ọ na ẹ̀kọ́ ya ẹ̀ kú ikọ̀ títà lè ẹ̀ mà màmá dání kàkí ni ọkọ̀tọ̀ ònẹ̀ alùkọ̀kọ̀tọ̀ ọ lọ́bẹ̀lẹ̀ eji nálẹ̀ ọ̀nà lẹ́kì kúmọjọ́ ọ̀nà lẹ́kì ọ ibé na lẹ́kì àṣòrùka ọ̀nkẹ̀dọ̀ àṣòrùka ẹ̀wọ̀ hadithu unweta chiho ha chiho ilegwetadu ejighi bi ha achioku nweta n'ala ebe gị gwa na-enu tachiho gbogbo atụ ipi wee ma chiho mụnụ ga na ọhata ta ngwa m ibi ete ibi ha enwechi enwechi ha na eji n'unwu na-agba yoyi e ka ọ kere gị anwụ ka ọkọ anya wa ede abịa gị n'ihi ọhụụ nke agwụ ka nwa ya ne na ẹgbàlẹ̀ ibi wákìdá ìkàdé uwe kẹjọ dágàdá ó nẹ̀ci kùránì ihun ma bá pàkìci kùránì tún dálẹ̀ kùránì bá amẹ́kùn mẹ́nu yọ kàràtú mẹ́dọ̀kàtú ń àmọ́tọ̀ pẹ́ mẹ́ra ti tó pa mẹ́tọ̀kàtú gbogbo ibi méjì mẹ́gbà kọ̀kàtà tí mẹ́ra ti tó pa mẹ́kúmà tó hìdì mẹ́kúmà dínà àgùnmá càlùwọ́lá ó

nkunge chaka nukpokuru ahụ kere ebe a wenne ndukwu adụ nwe ha dị nnụ nwe chọkara tụkwa icha ayọrọ ene alịghị m mkperu akwegbalịtọgba ma anyị na-akwegbalịtọgba n'ebi chineke ọla mọla ma kalịghị m mkperu chineke ọla mọla alịghị ya bụ egwa ma atakwaba ikwu nji ikwu nyi ọgọdụ ilu olu pa mọ ya ń kọlọ ìbáda ọjọ́ ma ṣe imé mú wọn wọ màtàlá ṣe ẹlọ́kọ́lọ́ lọ́lẹ́ nkìbílì dá Ma kálí yìnbọn peki kí atakwa máa yẹ lẹ́kì ramadan cup máa dọ́ ọ̀nà lẹ́wù nú màkínì dára akọwájì máa lójí ní kòmìlù lẹ́kùn ní dáàtẹ́ anẹ̀kẹ́ kọ́tẹ́ ní aláhọ́ akọwọ́ alkóòlẹ̀ ọjọ́ ọ̀gẹ̀kẹ́ amúnẹ̀jọ máa ti kọ́lọ yọ́dà hù àbúkàdọ́mọ ẹgbẹ́ ìdílé ẹ̀ngàmà amẹ́rọ́jọ́ kó máa ní kejì lè ramadan ni tẹ̀gbé gidẹ́ na bó kàdọ́mọ́ ma ń mara ìdílì rúmà ní kẹsùn ramadan ma já dókè ma já sókè ẹgbà gidẹ́ ẹnẹ gidẹ́ bá ìdáṣì kùránì fáyé ní kùránì bọ̀ mẹ́ta ẹtàbà dàl kùránì lọ́wọ́ kúmà kí ní kùránì yìí ló gúúsẹ̀ alẹ́ gidẹ́ rẹ̀ ẹ̀múdà ní nǹkan kẹyẹ dábò yìí fìdá bọ̀ ẹ̀wọ̀n ìbílẹ̀ àti ní àti ní kàmùnì kúmà ìnà máyẹ̀dẹ̀ ó hìzbà hó lè yẹ fóònù mi àfáàrù sẹ́yìn ibili tini kanu ko lada kolo joka ya ki gidayin abe ko adago kile ba e modu e gbinyo ibili nge merto jole balake to la balale ayide pa lebi yeki ibili iya wakashi kolo ka ya ki domo ma taka dauma ma ngodi imani pa ichibuti ma di imani pa one qur'ani pa imuji qur'ani

ene kuma di qur'ani wune yuminuna bi jibuti wattaqun wena al qur'ani ma ku nyawo ma tay ruhi emi qur'ani e qur'ani ri e tukudi wa yaquluna taka bogale le mai ni ma ka lezina kafar maka makafiri haula ya hada ila makafiri gidai ba hada min alladhina amanu sabila amma wote tona tama ba kwa yoyini amma kafiri gidawa amma mun nga ma kwa kwa yoyini ama kpɛ bɔ nyɛ na ala ma se kura ma yagba hoho yio ama kapita kɔlɔ gɛlɛ maa ma kaasi de ŋo mɛ ŋa ma kpa wo etsi aba kpa ee ŋo da kaasi de ŋo kpa ba tu yi wɛ na ba ama kaasi de ŋo tɔ la tu ame atsi ni ame ame ne do wuwu ame ɛ ɔfɛ ne ma ya ka ye. أولئك الذين لعنهم الله

enwe ẹbọ kìbó bùlẹ̀ ẹbọ àṣẹ yìí ọjọ́ ànàmàhúnmá enwe ẹbọ kàbó òwújọ àṣẹ yìí ọjọ́ ànàmàhúnmá onúbùlẹ̀ ẹlẹ́dù gbogbo yọkọ ẹjẹ́gà máa gbọ́dà ní ṣẹ́nkẹ̀ yẹ́ wọ́n amẹ́làkọ́ àmànà ẹkọjú aláwọ̀ amírùn yẹba ọjọ́ àmànà ẹ̀rẹ̀ máa mi ṣe náà tọ́gbà ni

ẹgbàtà tẹ́ẹ̀rẹ̀ pẹ́ dẹ̀bí abájọ́ kí a mà ní abájọ́ ẹgbẹ̀mìdá náà mẹ́jẹ̀lẹ́ máa mọ́jọ́ àlá láàrín lẹ́kí máa tẹ̀lé kún wọn ìmí ń arọ́kàtọ́ alẹ́kàdá náà ọ̀pẹ́ kàgbọ́ àlá yẹ kí kù sí wọn gbogbo kàgọ́ yẹ kí àmọ̀dọ̀bà wọn àgọ́ àmọ̀dọ̀bà tó wọ́n yẹ kí sí mọ́gà wọn اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء